Yorùbá land in serious war already báwo la sì fẹ́ ní ìrẹ́pọ̀ nílẹ̀ Yorùbá ǹjẹ́ tó bá jẹ́ pé bí àwọn Albert Macaulay bí wọ́n ṣe ṣe yìí la ṣe ń ṣe ṣé wọ́n lè rí independence gbà fún wa ṣé tó bá jẹ́ pé bí àwọn àwa ṣe ń ṣe yìí ní Herbert Macaulay ń ṣe ní Anthony Inaoro ń ṣe ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ń ṣe ní Ládòkè Akíntọ́lá ń ṣe ní bàbá wa H.O. Davis ni wọ́n ń ṣe tó bá jẹ́ pé bá a ṣe ń ṣe yìí ni àwọn náà ń ṣe tí gbogbo ẹ̀ wá wà scattered tí ò sí fọkànbalẹ̀ mọ́ tí gbogbo wa wá dojú ìjà kọra wa ìjẹ́ àwọn lè rí independent gbà fún wa. ẹ wo bá a ṣe ń bára wa Gani Adams àti gbogbo àwọn èèyàn rẹ̀ wọ́n dojúkọ dára ìjà bí orò ẹ wo ẹ wo ẹ wo bá a ṣe ń àwọn kan àwọn ní alùsùnà nílẹ̀ Yorùbá yìí náà ni o. nílẹ̀ yorùbá yìí náà ni o akadip fasos yẹsí àlùnàkà èwo bá ti ń bára wa yorùbá ni o yorùbá náà ni wọn o yorùbá ní akadip yorùbá ní yẹsí àlùnàkà àwọn alùsùnà ilẹ̀ yorùbá àti onísùnfì ilẹ̀ yorùbá èwo bá ti ń bára wa jà lójoojúmọ́ <laughs> olúwo olúwo fasos àwọn imams ilẹ̀ yorùbá àwọn fúrẹ́ṣì ìjà ti ń bẹ́lẹ̀ nìyẹn o nílẹ̀ Yorùbá kan náà tí gbogbo wa sì jọ jẹ́ Yorùbá kan náà ǹjẹ́ tó bá jẹ́ pé bí àwọn Awólọ́wọ̀ ṣe ṣe nígbà ayé wọn lélẹ́yìí ǹjẹ́ tó bá jẹ́ pé bí àwọn Akíntọ́lá ṣe ṣe nígbà ayé wọn lélẹ́yìí ǹjẹ́ tó bá jẹ́ pé bí àwọn Abat Macaulay ṣe ṣe nígbà ayé wọn lélẹ́yìí ǹjẹ́ tó bá jẹ́ pé bí àwọn bí àwọn àwọn àwọn H.O. Davis H.O. Davis ládòkè akíntọ́lá gbogbo àwọn èèyàn wọn àwọn èèyàn ńláńlá yìí tí wọ́n gba independent fún wa tó bá jẹ́ pé bí wọ́n ṣe ń bára wọn jà bí orò yìí báwa ṣe ń bára wa jà yìí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń bára wọn jà nígbà náà lọ́hùn sẹ́nu wọn kò ṣé máa wọn ṣọ̀kan ṣé wọ́n á rí independent gbà fún wa àbí òyìnbó láwà dì sẹ́ ọ̀tún náà àbí òyìnbó la máa wa kí ni tó ń ṣẹlẹ̀ náà ẹ dákun ẹ dákun ṣé sàṣì látọ̀ pé mú wa ni àbí kí látọ̀ pé ń ṣẹlẹ̀ sí wa gan tí ó jẹ́ pé tẹ́ ẹ bá wọ àárín àwẹ̀ àárín ẹlẹ́sìn wàhálà ni ìjà níbi orò àárín oníṣẹ̀ṣe ìjà níbi orò ẹni tí ò tún lẹ́sìn kankankan ìjà níbi orò ìjà níbi orò pé bàbá àgbà ní adanti ẹ sì jáwọ́ níbi wàhálà tí àwọn èèyàn yín ń fà yìí lójoojúmọ́ yìí ẹ bá wa bẹ̀ wọ́n ẹ bí àwọn tí ń tẹ̀lé yín ẹ bí àwọn tí ẹ̀bẹ̀ làábòsìkà ó lè jẹ́ kárọ̀nà lọ ẹ bí àwọn tó ń tẹ̀lé yín pẹ̀lú pẹ́sẹ̀ ń dá omi wàhálà síná ní gbogbo ìgbà lójoojúmọ́ ẹni ọba ń wò kì í wòran o ẹni ọba ti ń wò kì í wòran o ìwọ ló ń ṣeré fún àwọn èèyàn tí wọ́n ń rẹ́rìn-ín tí wọ́n ń wò ọ́ ìwọ náà wá sanwó wá wò ìwọ náà tún wá wòran ó túmọ̀ sí pé ẹ̀ ń tán wò ẹ̀ ń tán sanwó ẹ̀ ń sanwó wọlé láti wá wò látara fún ọyọ ọbẹ̀ ṣeré fún wọn ọbẹ̀ ọbẹ̀ pa wọ́n lẹ́rìn ọbẹ̀ ìwọ náà wá wò ẹni á wá wò kì í wòran kí ló dé táwa tán ń wò tá a tó wá ń wòran báyìí àwa tán wò àwa náà wá wò báyìí a tó ti wá ń wòran ṣé bá a ṣe fẹ́ ṣe rèé tá a fi gba ilẹ̀ Yorùbá ṣé bá a ṣe fẹ́ ṣe rèé tá a fi gba òmìnira ẹ lọ wọ àwọn ipob àwọn ipob ṣé ṣé ṣé agbọ́ gbogbo ìjà lè wà láàrin wọn o kò tó tilẹ̀ yorùbá yìí kí ló dé tí gulegule wá wá pọ̀ bí ẹkún apọmọdé àti ẹ̀wọ̀ amẹ́lẹ́ tá a fẹ́ ṣe má báyìí àbẹ̀bí tá a fẹ́ rìn sí má báyìí bó o sún mọ́ àwọn onísúnà jù àwọn alù àwọn onísúnfí wọn mọ ọlọ́ta bó o sún mọ́ àwọn onísúnfí jù àwọn alùsúnà wọn á mọ ọlọ́ta kí gbogbo ibo la fẹ́ rìn sí ibo ẹ dákun èmi ọmọ bó la ṣe fẹ́ gbáyé tá a fẹ́ kó ayé já pẹ̀lú gbogbo rẹ̀gànà rẹ̀ tí ń ṣẹlẹ̀ ẹ bó la ṣe fẹ́ gbáyé tá a fẹ́ kó ayé já Gani Adams versus Dara Akadib versus Yẹsi Alunaka Olúwo Olúwo àti gbogbo àwọn ìmáàmù nílẹ̀ Yorùbá àwọn náà gbómi ìjà kaná alùsùn náà àti àwọn alùsùn fi gbogbo àwọn tá a ti ń bára wa ìjà tá gbogbo àwọn tá wa jà ẹbí á yorùbá ni wá o yorùbá ni wá o ọ̀gá méjì ò lè gbénu ọkọ̀ kan kò lè gbénu ọkọ̀ kan ẹni ọlọ́run bá ti gbà fún ẹjẹ́ àgbà fún àìgbà fún ẹni nípa gbogbo wàhálà yìí o the sources of this problem wọn náà ni pé ààbẹ̀ gbà fúnra wa ẹjẹ́ àgbà fẹ́ ẹni ọlọ́run bá ti gbà fún ẹjẹ́ àgbà fún ká lè rọ́nà lọ èèyàn kan ṣoṣo ló máa la ọ̀nà igba ẹsẹ̀ ló máa tọ̀ gbogbo tó ṣẹlẹ̀ sí ọmọ olóyè san ọmọ ọmọ adéyẹmọ torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀fẹ́ gbà fọmọ adéyẹmọ lójú ọwà nínú ìṣòro tó wà lédè ẹni ọba gbọ́ ìntàfíù tí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ṣe lénìí wọ́n ní gbogbo àwọn àgbààgbà nílẹ̀ yorùbá àwọn pe ọmọ adéyẹmọ lẹ́yìn ìgbà tí àwọn ṣe mítìn pẹ̀lú wa pẹ̀lú ààrẹ wa buhari làbújá táwọn dé àwọn wá pe ọmọ adéyẹmọ pé ètò gbéra nìyí ọgbọ́dọ̀ fi sílẹ̀ o ṣùgbọ́n ọmọ adéyẹmọ fẹ́ràn ó nífẹ̀ẹ́ mẹ̀kúnnù torí pé bí wọ́n ṣe ń pe ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń gbé agitation àwọn tí wọ́n ń gbé self determination jáde lọ́jọ́ kiri lánàá rèé bí wọ́n ṣe ń pè wọ́n á pé ní tó gbéra ní ìfisílẹ̀ ó tọ̀ bàbá gbóòórùn ara rẹ̀ wọ́n sì ń fi sílẹ̀ wọ́n sì ń fi sílẹ̀ torí pé àwọn jẹ́ odo nígbà náà gbogbo àwọn kì í sọ ọmọdé yẹn ọmọ lọ́kọ́ máa gbé self determination dání àwọn kan ti gbé dání ṣáájú rẹ̀ ṣùgbọ́n bí wọ́n ṣe ń pe àwọn tí wọ́n kọ́kọ́ gbé ṣáájú rẹ̀ tán gbé dání ṣáájú rẹ̀ bí wọ́n ṣe ń kọ́kọ́ ń pè wọ́n rẹ̀ pé tí wọ́n ti tí wọ́n ti tí ààrẹ bá ti pè wọ́n àárí ọmọ yín kan ó ń ṣe báyìí ó ń ṣe báyìí ó ń ṣe báyìí ẹ lọ sọ fún kọjáwọ́. the same thing náà ni wọ́n sọ fún bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ kọ́lọ̀ ń jẹ́ kẹ́mi wọn ogun kọ́lọ̀ ń jẹ́ kán pẹ́ lórí ipò náà. nígbà tí wọ́n dé ẹni tó bá wo interview BBC Yorùbá lénìí tí bàbá wa Ọọ̀ni of Ife tí wọ́n ṣe lórí BBC News Yorùbá wọ́n jẹ́ kó yọ pé àwọn pe olóyè Sunday Igboho gẹ́gẹ́ bíi meeting tí àwọn ṣe pẹ̀lú ààrẹ Buhari Muhammadu Buhari pé Igboho ni ọ̀gbọ́rọ̀ àwọn ti ní kó fi ẹni tí ń ṣe yẹn sílẹ̀ àwọn ti ní kó fi sílẹ̀ ẹ dákun ṣé fífi sílẹ̀ yìí kí ni ètò míì ti ń bẹ tí wọ́n fẹ́ ṣe lórí pé tó bá fi tí tó bá fi self determination tó bá fi sílẹ̀ ètò míì wo ló wà tí wọ́n fẹ́ ṣe lórí mẹ̀kúnnù tó máa jẹ́ kí mẹ̀kúnnù náà ó ní fújọ kí wọ́n gbé ìgbésí ayé tó dáa ìbéèrè mèrè ọmọ adéyẹmọ wá jókòó ó ní pé kò sí alternative fún mẹ̀kúnnù tó ń bá fi kéde ìsílẹ̀ tó ń wọ̀ bá fi ṣe mọ́ ìyá ò jẹ mẹ̀kúnnù pani a sì ní bọ́kùlùkù ẹrú ọmọ adéyẹmọ wá dúró lórí pé anekene yìí mẹ́ẹ̀ni fi sílẹ̀ torí pé bàbá wa Ọọ̀ni òfìfẹ́ náà sọ wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn pé kò gbọ́rọ̀ àwọn kan tì í wọ́n tì í tó bá ní wọ́n tì í nínú àwọn tí wọ́n sọ pé tó sọ pé kólóyè Sunday Igboho máa nìṣó lè níwà o torí pé n tó ń ṣe ń tọ́ dáa ni o n tó ń ṣe ń tọ́ dáa ni gbogbo ẹni tó sọ pé gbogbo ẹni tó ti olóyè Sunday Igboho nínú èmi ò lè láìpẹ́ mi ò sí nínú wọn èmi wà náà àtọ́tọ́ pé kọ́ máa nìṣó ihun tó ń ṣe dáa tí ihun tó ń ṣe ọ̀bá dáa tó bá jẹ́ pé bí ṣe ń pèpè self determination yẹn ó ń sunlé ó ń balẹ̀ jẹ́ ó ń pààyàn wọ́n ń yìnbọn wọ́n ń ba property ìjọba jẹ́ á sọ pé tí ń ṣe ọ̀dà kọjá wọn bẹ̀. ṣùgbọ́n ọ̀nà tí ń gbà béèrè ẹ̀tọ́ mẹ̀kúnnà táà sì lè sọ pé kó fi sílẹ̀ kó mọ́ ọ̀nà tó dáa ni ọ̀nà tó ń gbà láti address address poverty tí ń bá mẹ̀kúnnù ń fira ọ̀nà tó ọ̀nà tí ó bá òfin mu láti béèrè ẹ̀tọ́ ẹni ni o ọ̀nà tó dáa láti béèrè ẹ̀tọ́ ẹni ni o gbogbo àwọn bàbá wa Awólọ́wọ̀ ni H.O. Davis ni Abat Macaulay ni Ládòkè Akíntọ́lá ni gbogbo àwọn bàbá bàbá yìí àwọn náà ní tán làkọjá kì í sojúbọ̀rọ̀ lọ fi gba independent fún wa lọ́jọ́ tí wọ́n wá fẹ́ gba independent fún wa lọ́jọ́ kìíní àná kí àwọn kan kí wọ́n wá pè wá jókòó pé irinṣẹ́ ìṣe yìí ẹ lọ já wọn bẹ̀rẹ̀ tí ọ̀dà ni o káwọn náà wá já wọn bẹ̀rẹ̀ nígbà náà lọ́hùn ẹ dẹ́kun ibo la máa wà lénìí oko ẹrú la wà lénìí bóyá nọ́mbà tiẹ̀ wá pè wá lọ́jọ́ náà lọ́rùn tí wọ́n bá jáwọ́ bóyá gbèsè ayé wọn ò bá tiẹ̀ tó wá dáa lábẹ́ òyìnbó tóyìnbó bá ń kó ọrọ̀ ajé wa tí wọ́n ń lò tí wọ́n fi ń tún gbèsè ayé wa ṣe ẹ dákun ṣé gbèsè ayé wa ò ní bẹ́tà jù báyìí lọ. tó bá jẹ́ pé òyìnbó náà tiẹ̀ wá ń kó ọrọ̀ ajé wa kúrú ẹni wa ní gbogbo àwọn ọrọ̀ ajé wa ní kòkó wa ní obì wa ní gbogbo ń dání lọ́rọ̀ ajé tóyìnbó bá tiẹ̀ kó tí wọ́n ń kó tí wọ́n fi ń dìbẹ́lọ́pù ìlú títí wọn ṣùgbọ́n tó ń fún education tó ń good road tó ń security tó ń fún wa ṣé ẹ mọ̀ pé ìgbésí ayé wa yóò tún dáa jù báyìí lọ àwa fúnra wa là ń ṣètò ìgbésí ayé ara wa o sọwọ́ yẹ kí ìgbésí ayé owó tún rí báyìí ìkan nínú àwọn tó ti ṣèjọba lọ lórílẹ̀‐èdè yìí ó jẹ́ kó yọ pé ẹni tó yẹ kó tòṣì jù lórílẹ̀‐èdè nàìjíríà lẹ́yìn máa ní three bedroom flat pẹ̀lú bítùsì kan nígbà tí olóògbé yìí sì sọ̀rọ̀ yìí ìkan nínú àwọn president wa tó ti ṣèjọba lọ ni láàkó tí president yìí sọ̀rọ̀ yìí at least ó ti máa lé ní thirty five ó ti lé ní thirty five years báyìí o àkó tí president yìí sọ ọ̀rọ̀ yìí pé ẹni tó yẹ kó tòṣì jù ẹni tó yẹ kó ta òṣì jù ní nàìjíríà òun náà lẹni tó ní tọkọ tó ní bedroom flat three bedroom flat tó sì ní bítúùsì kan pé ẹni yẹn ló yẹ kó tòṣì jù ní nàìjíríà. ẹ Emaye ẹ máa yẹ ọ̀gọ̀rọ̀ ẹni ni ṣé a máa yẹ ọ̀gọ̀rọ̀ ẹni tí ni a poverty rate tí bẹ èdè ni. àwa rí àwọn kan mo kan lọ́sàn yìí àwọn àjẹ́ ti lo Facebook àwọn àjẹ́ ń lo Facebook àjẹ́ náà ti advance débi pé ń lo Facebook àwọn àjẹ́ jẹ́ ìsọ́ni Facebook wọn làwọn làwọn àjẹ́ ní Facebook ẹ Nigeria witches are using Facebook now Nigeria witches they are using Facebook now àjẹ́ ń lo Facebook èmi ọ̀gbọ́n rí o gbogbo àjẹ́ countries káàkiri ayé ẹ lọ wo tó ń fi àjẹ́ wọn ṣe wọ́n ṣe rédíò fún wa wọ́n ṣe tẹlifóònù fún wa wọ́n ṣe ọkọ̀ fún wa wọ́n ṣe gbogbo nǹkan amáyédẹrùn wọ́n fi ṣe wọ́n ń lo wọ́n fi àjẹ wọn ṣe nǹkan mèremère àjẹ nàìjíríà kí ni wọ́n fi tí wọ́n ṣe kí làjẹ nàìjíríà fi tí wọ́n ṣe wọ́n fi ń pọ̀ máa jẹ àwọn àjẹ nàìjíríà fi ń pọ̀ máa jẹ èèyàn kan ní kí n fi hàn wọn ẹbẹ máa fi hàn yín máa fi hàn yín àwọn àjẹ nílò facebook máa I um, will show you máa fi hàn yín àwọn àjẹ nàìjíríà àwọn àjẹ nàìjíríà àdé ayé sí facebook o fóònù ti kú máa fi ẹ̀yìn ẹ̀mọ́ wọ̀rí eyé táwọn máa ma wà láì ọ́dúró ibẹ̀ tí wọ́n ní àwọn àwọn àjẹrìí kí yèyè dára lọ sọ́ra rẹ̀ kí la fẹ́ gbà nínú ìmọ̀ abára wa jà kí la fẹ́ gbà nínú bá a ṣe múra wa lọ́tàá alùsùn náà wọ́n mú onísùn fi lọ́tàá kí la fẹ́ gbà níbẹ̀ kí la fẹ́ gbà níbẹ̀ ṣé bá ṣe máa ṣe lélẹ́yìn tá a fi máa rọ́nà lọ ṣé bá ṣe máa ṣe lélẹ́yìn tí ìfẹ́ fi máa jọba láàrin wa ṣé bá ṣe máa máa ṣe lélẹ́yìn tí ìgbésí ayé wọn fi dáa ṣé bá ṣe máa máa ṣe lélẹ́yìn tí ìfẹ́ tí àwọn ọmọ wọn fi ra wọn gẹ́gẹ́ bí ìkànnà àwa àwa àwa ń ba ọjọ́ ọ̀la jẹ sílẹ̀ fún àwọn àrọmọdọ́mọ fún àwọn àrọmọdọ́mọ bàbá Gani bàbá Gani Adams ẹ̀yin ni mo fẹ́ bẹ̀ èmi ń bẹ̀ yín ni mò ń rọ̀ yín ni ẹ dákun ẹ lọ ṣe sùúrù ẹ gbé ẹ gbé sùúrù mi ẹ gbé ìbínú mi kẹ́ ẹ ṣe sùúrù lọ́pọ̀lọpọ̀ gbogbo àwọn àjẹ àjẹ nàìjíríà tí wọ́n ń jáde nítorí yẹn gbogbo àwọn olóògùn nàìjíríà tí wọ́n ń jáde nítorí yẹn tá láwọn sọ́pọ̀tì yẹn tí wọ́n láwọn sọ́pọ̀tì yẹn tí wọ́n tí wọ́n ń ṣépè lé ọmọ yorùbá ẹgbẹ́ wọn èpè náà èpè èpè tí wọ́n ní olúgbòm tí wọ́n ní tí wọ́n àfi ṣépè lé ọ̀tá ọ̀tá orílẹ̀-èdè nàìjíríà ọ̀tá ọ̀tá ilẹ̀ yorùbá lórí kí la fẹ́ gbàdúrà eléyìí alùsùnà ó ń gbé ó ń gbé onísùnfì lọ kóòtù onísùnfì náà ń gbé alùsùnà lọ sí lọ sí lọ sí kóòtù kí la fẹ́ gbàdúrà eléyìí ẹ kí la fẹ́ gbàdúrà eléyìí olúwo ìjà fúrẹ́ṣì ìjà tuntun bẹ́lẹ̀ ní ìsìn nìyẹn kọ́lọ́nà kọ́kọ́ kọ́ bá wa paná rẹ̀ pẹ̀lú gbogbo àwọn ìmáàmù nílẹ̀ yorùbá gbogbo àwọn imams nílẹ̀ yorùbá àtolúwo olúwo fẹ́ fi wàsírí ara mufti gbogbo ilẹ̀ yorùbá jẹ olúwo lòun fẹ́ fi mufti gbogbo tí ń jẹ́ ilẹ̀ yorùbá òun fẹ́ fi jẹ gbogbo àwọn imams wọn ní rárá pé olúwo lẹ́tọ̀ọ́ sí láti fi gbogbo mufti ẹ̀yin ẹ̀yin ọkọ èmi o èmi kan ṣùgbọ́n kí la fẹ́ fi gbogbo ìjà controversies conflict dispute kí la fẹ́ fi gbogbo òun yẹn ṣe ọjọ́ wo la tó fẹ́ bọ́ nínú ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ jagun abẹ́lé láàrin ara wa ẹ̀rọ ogun abẹ́lé eléyìí le jù ogun abẹ́lé eléyìí le jù ẹ tí ń ṣẹlẹ̀ láàrin yèyé dára àti bàbá Gani Adams o nǹkan kan o kò lè jẹ́ láwa ń fi olúgbòhùn sẹ́gbẹ̀ẹ́ fún ọmọ ọlọ́mọ o kò lè jẹ́ ọ̀rọ̀ pọ́bí wọn ó ń bú ààrẹ wa nǹkan kan mẹ́rin bẹ́ lábẹ́ rẹ̀ ó bú ààrẹ wa àtayébáyé ni wọ́n ti ń búyàn àìmọye àwọn tí ó nípò tó nípò ju Gani Adams lọ tí wọ́n sọ tí wọ́n bú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nílẹ̀ Ìgbò wọ́n gbé pósí Buhari wọ́n gbé kiri bóyá bí ìjẹta àbánarin ṣé wọ́n ti gbé pósí ààrẹ Gani Adams wọ́n ti gbé kiri ṣé wọ́n ti gbé pósí rẹ̀ kiri president Buhari nìyẹn o ààrẹ orílẹ̀-èdè ni wọ́n gbé pósí rẹ̀ kiri yẹn o kò tí ì kú ó wà láàyè o ó rí gbogbo tí ń ṣẹlẹ̀ o ó rí gbogbo tí ń ṣẹlẹ̀ kí yẹn wá sọ pé àtòrí ah, pé wọ́n ń gbé pósí yẹn kiri ẹni tó bú ìyàtẹ̀ ẹni tó ń gbé pósí yẹn kiri èwo ló burú jù mẹ́ẹ̀ wọ́n kàn bú ààrẹ lásán àwọn àjẹ́ Nàìjíríà wá jáde sí Facebook pé àwa rèé yèyé dára o ti dára ara rẹ ó pè wá lájẹ àwọn àjẹ sì ti dúró àwọn àjẹ náà wá ń sọ̀rọ̀ Facebook àṣẹ àjẹ nàìjíríà ń lo Facebook <laughs> eléyìí ó tojú sí mi o àjẹ nàìjíríà nàìjíríà which is are using Facebook now ṣé drama la ń ṣe ni torí gbogbo gbogbo tí ń ṣẹlẹ̀ ó ti jọ drama lójú mi ó ti jọ drama lójú mi gbogbo mùsùlùmí gbogbo àwọn na nàìjíríà àpapọ̀ ilẹ̀ yorùbá kágbá torí ibi tí wàhálà ti ń ṣẹlẹ̀ jù lórílẹ̀‐èdè nàìjíríà lẹ́nìí ilẹ̀ yorùbá ni ibi tí wàhálà ti ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà lẹ́nìí ilẹ̀ yorùbá ni àwọn alùsùnà wa àti fi wá nílẹ̀ yorùbá wàhálà àwọn ọba wa àtìjòyè wa nílẹ̀ yorùbá àwọn àgbààgbà wa àtọmọ kékeré wa nílẹ̀ Yorùbá wàhálà ẹ dákun títà àbá múra wa lọ́tà nílẹ̀ Yorùbá tá a wà yìí ẹ dákun sí àlíjẹ́ àlíjẹ́ nǹkan ni tá a bá fẹ́ dúkìá bá fẹ́ gòkè àgbà tá a fẹ́ jẹ́ nǹkan a gbọ́dọ̀ ṣera wa lọ́kàn ilẹ̀ Yorùbá yìí ọ̀jọ̀gbọ́n ti pọ̀jù ní èmi mọ̀gbọ́n èmi mọ̀gbọ́n ibi tí ibi tí ọlọ́gbọ́n bá ti pọ̀jù bí ṣe máa ń rìrè àbí ká gbà fúnra wa àbí ká gbà fúnra wa akadi faṣọ síẹsí àlùnàkà ìjà yìí ó ń lọ kò tí ì níyanjú alùsùnà faṣọ alùsùnfi ìjà yìí àtayébáyé ti yẹn tiẹ̀ ti wà tipẹ́ ìjà yẹn ti ń bọ̀ tipẹ́ àwọn àwọn alálùsùnà àwọn onísùnfi oníbídíà ọ̀rọ̀ mọ́lídì náà tó ń sọ lọ́wọ́ yìí gbogbo ẹni bá ti ṣe mọ́lídì yọ wọ̀ná èmi ọ̀mọ̀ pé bàbá bóyá àwọn náà àwọn ni wọ́n ń sáyìn lẹ́tà ẹni tó máa wọ̀ná. ẹ alùsùnà onísúfí wàhálà ẹ olúwo àtàwọn ìmọ̀nfilẹ̀ yorùbá wàhálà Gani Adams àti Yèyé Dára wàhálà kí la fẹ́ gbà nù gbogbo òjẹ̀gbọ̀n wọ̀nyí kí la fẹ́ gbà àwọn bàbá wa sì máa ń sọ pé àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ àgbà tí ń bẹ́lẹ̀ yorùbá ìṣe kékeré orí ọmọ tuntun ti ń wọ̀ yìí o àwọn lọ́balọ́ba wàhálà àwọn náà gbà fúnra wọn àwọn lọ́balọ́ba wa ilẹ̀ yorùbá náà àwọn náà gbà fúnra wọn bẹ́ẹ̀ àwọn náà ń kọ́ sí wa kódà eléyìí tí wọ́n ń dálẹ̀ nínú ọ̀rọ̀ olọ́pọ̀ eléyìí tí wọ́n ń dá nínú ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí olọ́pọ̀ kí la fẹ́ gbà nínú gbogbo ọ̀rọ̀ nàràdà tí ń ṣẹlẹ̀ ṣé bá a ṣe fẹ́ ṣeré táàbì àkúáyà mt wa tí bá a ṣe fẹ́ rèé rèé tí n tá a fẹ́ gba òfin tẹ̀ wá lọ́wọ́ bàbá Gani Adams wọ́n láwọn ń ṣe ti Yorùbá àwọn sì fẹ́ self determination yẹn àwọn náà dúró lé lórí tó bá jẹ́ pé lóòótọ́ ni bàbá Gani Adams dúró lórí self determination kò yẹ ká máa ṣe bá ṣe ń ṣe yìí o kò yẹ ká máa ṣe bá ṣe ń ṣe yìí o. torí pé gbogbo àwọn tí wọ́n ń jáde tí wọ́n ń fi àbọ̀sẹ̀ ṣépè tábọ̀tẹ́ wọn bá ṣiṣẹ́ ni ọyẹ kan ti lò lórí àwọn àwọn Yorùbá àwọn àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá ti pẹ́ o kì í ṣe èsì lọ́wọ́ ọyẹ kan gbé àfọ̀ṣẹ jáde káwọn máa fi ṣépèlé ìran wọn àwọn àfi àfọ̀ṣẹ ṣépèlé ìran wọn ṣe é rí i pé àwọn èpè àfọ̀ èpè àfọ̀njá ti jà wọn yẹn àwọn tí ń fi àfọ̀ṣẹ ṣe é mọ̀ pé mo láfọ̀njá ẹ̀ẹ́n ahólẹ̀ ìṣesí táwọn lẹ̀ ṣe lọ́jọ́ kìnínní àná tó jẹ́ pé àìmọye ìbẹ́lọ́ láti ṣe lé lórí kọ́lọ̀ ń ká gbogbo rádàrádà yẹn kúrò lẹ̀ àṣìṣe the same mistake tí aláàfin Awólẹ̀ ṣe lọ́jọ́ kìlẹ̀ àná làwọn náà tó ṣe ń ṣe yìí o aláàfin Awólẹ̀ ó fi olúgbohùn ó fi èpè ó fi ṣépè lórí ìran Yorùbá according to bí wọ́n ṣe sọ àti tààkà nínú ìtàn according to bí wọ́n ṣe sọ àti tààkà nínú ìtàn aláàfin Awólẹ̀ ó fi èpè àti olúgbòhùn ṣépè lórí ìran yorùbá kò rí àfọ̀ṣẹ aláàfin àwọlẹ̀ kò rí olúgbòhùn àti èpè kò rí fi ṣépè lórí ìran míì mọ́ kò rí fi ṣépè lórí ọ̀tá àwọn tí ó máa jẹ́ ọ̀tá fún ìran yorùbá mọ́ kò rí fi ṣépè lórí external aggression tó lè fẹ́ wọlé yorùbá mọ́ ọwọ́ àfi èpè àti olúgbòhùn ṣépè lórí ìran rẹ̀ ẹ dákun ṣẹṣẹ rẹ iṣẹ́ rẹ lẹsẹ bí aláàfin àwọn lẹsẹ ṣẹṣẹ rẹ ni aláàfin àwọn lẹsẹ ṣẹṣẹ rẹ aláàfin àwọn lẹsẹ yẹn kéèyàn ó ṣépè lé ìran rẹ̀ torí ìmọ̀ tara ti ẹ̀rẹ̀ kan kéèyàn ó ṣépè lé ìran rẹ̀ the náà làwọn làwọn ọmọ làwọn Gani Adams làwọn làwọn ọmọlẹ́yìn bàbá wa Gani Adams the same mistake làwọn yo. ti ń ṣe yìí o èmi ọ̀rọ̀ bàbá Gani Adams ẹ pe àwọn ọmọ yín níbi tó ti ń jẹ́ o kí wọ́n lọ tọwọ́ ọmọ wọn bá sọ kí wọ́n lọ dẹ́kun níbi ìdúnmàwúrúmàwúrú ìdúnmàwúrúmàwúrú àwọn àjẹ́ náà wá jáde sórí Facebook àwọn làwọn àwọn àwọn àjẹ́ àjẹ́ àjẹ́ wa ń lo Facebook Nàìjíríà lèmi ti rájẹ́ ti ń lo Facebook o àwọn àjẹ́ Nàìjíríà ti ń lo Facebook báyìí o àwọn aláwọ̀ jáde ọjà tí ò tí ì jáde lórí kíni nǹkan kan míì ti ń bẹ lórí ọ̀rọ̀ dára nǹkan kan míì ń bẹ lábẹ́ abú ní ti wá lè tó bá ta náà ibú ta náà lébú ta náà lébú ta náà ibú ọ̀sán tó bá pọ́n dandan ni tọ́sán bá ti pọ́n ó ti dára kan sọ̀kọ̀ fún tí ọ̀sán bá ti pọ́n ó ti dára kan jù kò fún ó ti dára kan jù kì fún ọ̀sán tí ó bá láyé ò ní ụgbọ omi tó wà ọlọ́run ti gbé ọlọ́run gbé ga nìyà tọ́lọ́run bá gbé ga ta rí iná olóyè Ìbà Gani Adams tọ́lọ́run bá gbé ga ta ló rí wà ẹ máa dúpẹ́ pé ọlọ́run tó gbé mi máa bú mi ẹ mọ̀ pé bá ṣe ń sínú òkú èyí ó ṣe máa tàn sí ẹ wá ara yín ẹ wá ń káfọ̀ ẹ wá ń kó ìpè yìí jáde ẹ wá ń ṣépè káàkiri ayé ó bù yín kú o gbogbo tẹ́sí yẹn kò fíríkì wa ó bù yín kù ó rí níkù yín kò pọ́n yín lé kò pọ́n yín lé wàláì kò pọ́n yín lé disintegration lè lè fẹ́ mú wa o disintegration disintegration lẹ fẹ́ mú wọnú self determination tó bá jẹ́ pé lóòótọ́ lẹ fẹ́ lẹ nífẹ̀ẹ́ lẹ Yorùbá gbogbo tẹ̀ ṣe yẹn wà láyé ẹ̀ ní ṣe wọ́n ṣe fún Awólọ́wọ̀ ju nǹkan ṣe fún yìí lọ wọ́n ṣe fún Akíntọ́lá ju nǹkan ṣe fún yìí lọ. gbogbo àwọn tí wọ́n tí wọ́n ṣe iṣẹ́ takuntakun lórí ìran Yorùbá lẹ́nìí kí náà ti ṣe fún yín tẹ́ ẹ kó èpè jáde kí ti ṣe fún yín ti kó èpè jáde táwọn ọmọ yín wá kó káàkiri bàbá Adams èmi ń gbà yín nímọ̀ràn ẹ ẹ kí àwọn àjẹ yín Ebe wọn sọ̀rọ̀ ti ma gbọ́rọ̀ ebe wọn sọ̀rọ̀ ẹ wọn létí ti ma gbogbo àwọn ta náà na ń mbara wa jà gbogbo àwọn ta mbara wa jà àwọn alùsùnà wa wa wa lọ́kàn wa èèyàn ní máa ṣe bá a ṣe ń ṣe yìí kéèyàn jẹ́ nǹkan kan èèyàn ní máa ṣe bá a ṣe ń ṣe yìí kéèyàn rọ́nà lọ ẹ jẹ́ á kúrò nídìí ìbàjẹ́ ẹ má jẹ́ á bára wa jẹ̀ mọ́ kò sí tá a fẹ́ gbà níbi ká múra wa lọ́ta àwa àfáà lórí social media lẹ́nìí àwa ń gbéra wa lọ court. à ń gbéra wa lọ kóòtù à ń fọlọ́pàá múra wa à ń tira wa mọ́lé sẹ́sìn náà la ń ṣe yìí sọ́lọ̀ náà la wá ń sìn yìí ṣé bàdàbí ṣe ṣe rèé ilẹ̀ Yorùbá yìí náà ló ti lé o ilẹ̀ Yorùbá yìí náà ló lóde gbogbo àti ti lé kankankan o ilẹ̀ Yorùbá yìí náà ló ti lé kankankan o. ká máa fọlọ́pàá mọ́ra ẹni ká máa gbéra wa lọ kóòtù ká sì tún máa sọ̀rọ̀ ásádà síra ẹni ìyẹn náà ń bí ìmọ̀ ọlọ́pàá mọ́ra ẹni bẹ́ẹ̀ ni kọ́mọ́dà bẹ́ẹ̀ ni pé àǹfààní agbákandá bákan sí tàbá ń gbèlè ẹnìkan lẹ́yìn ìmọ̀ sọ̀rọ̀ síra ẹni ó wà nínú ti ń kọ̀ sí ìmọ̀ ọlọ́pàá ẹni. bó o la yẹ fẹ́ dẹ́kun gbogbo àwọn nǹkan jàtijàti gbogbo nǹkan náà dandan yìí. bó o la yẹ fẹ́ dẹ́kun rẹ̀ bó o la kò wá sí ìrẹ́pọ̀ kankan nílẹ̀ Yorùbá. ṣé tiẹ̀ ń ṣe tèmi kó ń kójà bele bẹ́ẹ̀ yẹn kan bá sọ̀rọ̀ jù wọ́n á dáṣe ju ẹ ti pọ̀ jù tí ọba tún sọ̀rọ̀ wọ́n ní kò tiẹ̀ kò dá sí kò dá sí wọ́n á ní ọ̀dá sí tó bá tún fi tó bá tún ṣe nǹkan yẹn tó tún ṣe pẹ̀lú pẹ̀lú tó tún ṣe kárakára wọn láti àṣehàn rẹ̀ tó ti pọ̀ jù ẹ dákun àṣewà fẹ́ ṣe tàbẹ́ táyé lọ́rùn. àṣefẹ́ ṣe tàbẹ́ táyé lọ́rùn eléyìí tójú sí mi o wàláì tàbá tí bá ní òtójú sí mi akẹwàá jókòó akẹwàá máa rò pé kí n tiẹ̀ kí ni ń gan wàhálà kẹjẹ bá ká tó lẹ pẹ ẹyẹjú kan ìmí ọ̀tún ti rú ká tó lẹ ẹyẹjú kan ìmí ọ̀tún ti rú máa ṣe fọlọ́pàá mú yàyà gàbàrí àwọn fọlọ́pàá mú yẹsẹ̀ àlùlùkà fọlọ́pàá mú rẹni àwọn fọlọ́pàá mú kútúbí wàá máa fọlọ́pàá múra wa káàkiri ayé lórí kíni ṣéjà ọlọ́run náà là ń gbé tó báyìí ṣéjà ọlọ́run náà làwọn ń gbé tó báyìí. bẹ́ẹ̀ náà ni àwọn tá a tó bá fẹ́ gba ilẹ̀ Yorùbá kúrò lóko ẹrú àwọn tá a tó bá fẹ́ gba ilẹ̀ Yorùbá kúrò lóko ẹrú tí ilẹ̀ Yorùbá náà lọ́wọ́ fẹ́ràn táwọn àjẹ́ àwọn àjẹ́ wá ń jáde lọ́sàn-án Eh, àwọn àjẹ ilẹ̀ Yorùbá ti kó wọ́n ti gbé wọ́n ti eh, WhatsApp mi wọ́n ti gbé lọ o àwọn àjẹ ilẹ̀ <laughs> olúwa o wọ́n ti gbé wọ́n ti gbé WhatsApp mi lọ o kódà <laughs> eh, àwọn àjẹ ilẹ̀ Yorùbá ti gbé WhatsApp mi lọ o mi ì rí WhatsApp mọ́ o mi ì mọ́ o mi rí wásaàpù mi o mo fẹ́ fi mo fẹ́ fi hàn yín ni. mo fẹ́ fi hàn yín ni kódà tọ̀ tí n bá padà rí tó bá yọjú tó bá ti rìlíìsì rẹ̀ fún mi ń jẹ́ kẹ́ ẹ rí <laughs> màá jẹ́ kẹ́ ẹ rí o. káwọn kan jáde lọ́sàn-án gan káwọn kan jáde lọ́sàn-án gan kápẹ́ra wọn ní àjẹlẹ̀ Yorùbá kí la fẹ́ gbà nínú ìmọ̀ abára ẹni sọ̀tá kí la fẹ́ gbà ń bẹ̀ ǹjẹ́ tó bá jẹ́ pé bí àwọn tí wọ́n gba independent fún wa tó bá jẹ́ pé bí wọ́n ṣe ṣeré ṣé wọ́n á rí independent yẹn tí wọ́n á rí gbà fún wa wọ́n á lè rí gbà fún wa. ṣé wọ́n á lè rí gbà fún wa tẹnu wọn òkò tí wọ́n ń bára wọn jà tí wọ́n ń yanra wọn lódì. ẹ mélòó lẹ́yìn lẹ́yìn aláàfin aolẹ̀ àtòrí nínú ọ̀tàn ẹ tó tún gbé àbọ̀sẹ̀ jáde tí fi ń ṣépè lé àwọn ìran rẹ̀ kò tó tì sí nínú ọ̀tàn. kò tí ì sí nínú ọ̀tàn ẹ tó tún gbé àbọ̀sẹ̀ jáde tí fi ń ṣépè lé ìran rẹ̀ kò sí nínú ọ̀tàn kí la wá fẹ́ gbà nínú gbogbo tá à ń ṣe èmi ń sọ eléyìí lórí ìjẹ́ ìṣọ̀kan wa òun ló ṣe kókó sí wa ìjẹ́ ìṣọ̀kan wa òun ló ṣe pàtàkì sí wa nígbà bá wà níṣọ̀kan òun la máa achieve aims and objectives wa. Eh? bó ti fẹ́ fi àkókò yìí mo fẹ́ fi rọ àtigún kínní ni àtigún kejì ni alhaji wa yusuf adépọ̀jù akadib àti Baba wa mòdírù Markas, sheu abibulayi hadama alilori mo fẹ́ rọ̀ yín ẹ dákun atigun kìíní àtigun kejì èmi ọ̀rọ̀ yín ni o torí pé kò sí ta mi ò tò sẹ́nì kankan lẹ́yìn nínú ogun méjèèjì kò sí ta fẹ́ gbà nínú kíkí sẹ́nìkan lẹ́yìn máa bẹ́ nìkan jà ìta nídìí lọ́wọ́ yìí òun náà ni ìkúnra ẹni lọ́wọ́ ìfi ìfẹ́ lò papọ̀ kájọ fìfẹ́ bára wa ṣe gbogbo àwọn àfáà mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n jẹ́ aṣáájú ẹ̀sìn mẹ́rẹ̀ẹ̀rin ta ní lójúpọ̀nà ẹ̀sìn wọ́n gbà fúnra wọn gbogbo ògbà kọ́ ni wọ́n máa ń padùpọ̀ lórí ìdájọ́ ẹ̀sìn síbẹ̀síbẹ̀ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ láàkó títí wa yóò ṣẹlẹ̀ sí kò ṣẹlẹ̀ sí wọn wọn kọ́rọ̀pàá múra wọn wọn nara wọn wọn tira wọn mọ́lẹ̀ ẹ́ wọn tira wọn mọ́lẹ̀ ìmáàmù ṣẹ̀fí ni ìmáàmù ahmadu ni ìmáàmù ambali ni. gbogbo àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin yìí wọn àtira wọn mọ́lẹ̀ wọn àdẹ̀ ní àpanupọ̀ kì í ṣe gbogbo ìdájọ́ ẹ̀sìn ni wọ́n ti ní àpanupọ̀ pé báyìí ní nínú àwọn ìdájọ́ ẹ̀sìn kọ̀ọ̀kan wọ́n ní ìyapa ẹnu tí ọ̀rọ̀ wọn ò tí ọ̀rọ̀ wọn ò jẹ́ bákan náà ṣé wọ́n wá para wọn ni. wọ́n á fi nǹkan kan ṣera wọn wọ́n gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn láàrin ara wọn kí ló wá dé tó wá jẹ́ pé ilẹ̀ Yorùbá yìí bíi bíi kásá máa múra wa lọ́tà kásá máa bára wa jà kásá máa tí ò tó nǹkan ká máa fà mára ẹni lọ́wọ́. Eh? èyí tí ò tó nǹkan kan ká máa fà á mọ́ra ẹni lọ́wọ́ kí ló dé kí ló dé aláàjì wa Yusuf ó rèé o àwọn àjẹ Nàìjíríà rèé o ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ wò ó. tó máa jàánú wa tó máa pè wá níjà wọn ló ń bọ̀ bẹ̀sí tí ààrẹ rẹ̀ ti dé òun ló ń pe ìṣọ̀kan Yorùbá òun ló ń pè wá níjà káàkiri àgbáńlá ayé kò dẹ̀ tí ààrẹ wà tí kò rí funfun Ọlọ́run àwa náà dẹ̀ rí funfun Ọlọ́run lẹ́yìn ẹ̀ àwa kẹ̀dẹ̀ ó pè wá láàyè àwa kọ́kọ́ là ń o dára sí mẹ́nu ẹ látẹ̀lé lọ kó má sọ nǹkan kan mọ́. ẹgbẹ́ ló ń sẹ́wọ̀n bẹ́ẹ̀ yẹn. ààrẹ ọ̀nà kakanfò torí pé ọmọ wa ni àwa bí èèyàn ló bí jésù èèyàn ló bí muhammad èèyàn náà ló bí ààrẹ tó o bá rí jà ayé tó bá àwa ti gbàgbọ́ àjẹni wa o àgbà à ń jẹ à ń mì ṣùgbọ́n má wà wá níjà. dára dáràn tí wọ́n pè ní dára láti èyí lọ má sọ̀rọ̀ sí ààrẹ ọ̀nà kakanfò mọ́ tó bá fẹ́ rí ayé ṣe o pè wá láàyè wọ́n pè yà láyà àjẹ kì í jẹ làwa lóòótọ́ àwọn má sọ̀rọ̀ sí ààrẹ olúwa lè ní o títí láyé ìjẹ ọba olúwa yóò ní ọwá ló máa bẹ́ẹ̀ pa tó bá tó sọ̀rọ̀ sáré àwọn tó nílé ayé ló máa bẹ́ẹ̀ pa tó bá tó sọ̀rọ̀ sáré dára ṣojú bọ́ báyìí dára àwọn ènìyàn lágbèjì lọ kó jẹ́kẹ́lẹ́ ìjẹ́ fẹ́ ta má má sọ̀rọ̀ sí gáyà gàmsì kò sọ pàjẹ́ ni wá àjẹ́ níwájú mọ̀ yìí pé láti inú òbò ìwọ náà ti jáde ẹ̀dàkẹ́dà tó bá dẹ̀ jáde inú òbò kò gbọdọ̀ máa sọ yí bàjẹ́ àjẹ́ àwọn àjẹ́ rèé o stop ẹ o torí Gani Adams wọ́n ń jà fún gbogbo wa ni mo ò tún tara wọn nìkan mo ò dẹ̀ fi wọn gbè kan nú láti èyí lọ kó stop ẹ o kó dákẹ́ kó yé máa bú ọ̀gá wa mọ́ kó bá máa rí. dára dára dára tóyà ìyàwó lọ́tún mo fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi wọ́n ẹ. so mi ní lè play rẹ̀ fún jù báyìí lọ àwọn Nigeria witches nìyẹn they are using Facebook àwọn àjẹ Nàìjíríà wọ́n ń lo Facebook tọ̀. So, àti ẹ̀dùpẹ́ àwọn náà advance àwọn àjẹ nàìjíríà ṣe advance ṣùgbọ́n èmi ọ bẹ̀ wọ́n ẹ̀kan dákan kan lọ bá wa gbé olóyè Sunday Igboho jáde níbi ọwọ́ a irú eléyìí ń bẹ kí ló dé kí ló dé tá a lè make use of our opportunity irú eléyìí ń bẹ láà lè lò ó láti mú olóyè jáde níbi tó wà ah, ọlọ́run ọba o hello. what's up like ẹ káalẹ́ o láti blessing sọ̀rọ̀ ṣé a fẹ́ dá sí program ni àbí ànádá tí ìtàlẹ̀ lè ń pè mí sí. ẹ jẹ́ ẹ pè mí padà mọ́ àlórí program. so alérò eléyìí anírú eléyìí nílẹ̀ Yorùbá àwọn àjẹ́ tí ń fò lóru tí tó ń fò lọ́sàn-án kí wọ́n ti ẹ̀kọ́ náà lè bá wa gbé olóyè jáde níbi tó wà láti ẹjọ́ yìí àṣà ní nǹkan tó anírú eléyìí náà lè lọ́ọ́ bá wa kán fi ìyẹ wọn méjèèjì ìyapa wọn yẹn kán fi gbé olóyè kán fi kán fi gbé bàgẹ̀bàgẹ̀ kán fi gbé kúrò níbi tó ẹ̀yin ìyá o ẹ̀yin ìyá o kí ló dé tá à ń ṣe léyìí kí ló dé kí ló dé tá à ń ṣe báyìí ah ọmọ ga o ọmọ ga o bàbá Gani Adams èmi ń rọ̀ yín ẹ jẹ́ ajẹ́kógun omi o ọ̀tá pọ̀ fún ilẹ̀ Yorùbá gbogbo tá à ń ṣe yìí lọ o hmm. ọ̀tá pọ̀ fún ilẹ̀ Yorùbá ju gbogbo tá à ń ṣe yìí lọ o. ibo láti ìjagun mùtádé táàfù wa máa fogun ogun tá ń bẹ́ńbẹ́ tó dúró digbídigbí lẹ́yọ kọ̀ọ̀kan na mu àwọn ogo wa yẹ o nínú ògo wa ni ìdòwò wa o àìmọye ògo ilẹ̀ Yorùbá tí wọ́n ti padà nù báyẹn o wọ́n fẹ́ pa Ìgbòho náà ní ọlọ́ọ̀ni ọgbà o Ninu ogo wa ni o àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá nìyẹn o na fẹ́ pa o. ibo la wá bá wọn jáde èèyàn mélòó láti bá jà àwọn tí wọ́n ń pa ògo ilẹ̀ yorùbá mélòó mélòó mélòó láti bá jà àwọn tí ń pa ògo ilẹ̀ yorùbá tàwa tàwa jẹ́ pé ara wa là ń dojú ìjà kọ tó jẹ́ pé ara wa là ń dojú ìjà kọ àwọn tí wọ́n jẹ́ original enemy original yorùbá enemy a fi wọ́n kalẹ̀ a pa wọ́n tì ìjà kọ wọ́n mọ́ ìran ara wa àwa ara wa la wá ń dojú ìjà kọra wa nílẹ̀ Yorùbá àwọn làwọn rárá wọlé wọn kódà ibi tí Ìgbòho wà lénìí kì í sáwúsá ló fi síbẹ̀ ibi tí Ìgbòho wà lénìí kì í ṣe Nàìjíríà ló fi síbẹ̀ o Yorùbá ló fi síbẹ̀ kì í ṣe Nàìjíríà ló fi Ìgbòho síbi tó wà kódà kì í ṣe Fúlàní ló fi síbi tó wà. ba ló fi gbòho síbi tó wà tí yorùbá bá ṣetán lè ní pé ìgbòho gbọ́dọ̀ jáde mẹ wàhálà ìkílò kílẹ̀ ọ̀la ó tó mọ́ yọ jáde mẹ kí là ń sọ yìí tara wa ibi tọ́rọ̀ dé yà tara wa níbi tí gbòho wà lénìí níbi tí gbòho wàhálà kì í ṣe kì í ṣe fúlàní ló fi gbòho síbẹ̀ kì í ṣe ló fi gbòho síbẹ̀ kì í ló fi Ìgbòho sínú àhámọ́ tó tó wà nílùú Benin Republic ẹ ẹ àwọn tó fi Ìgbòho sínú àhámọ́ tó wà níbi nílùú Benin Republic Yorùbá ni Yorùbá ló fi Ìgbòho síbi tó wà Yorùbá ni. Yorùbá ni tí à bá fi síbẹ̀ tí kì í bá sàwọn náà ti fi síbẹ̀ ọmọ Adéyẹmọ ó ti jáde kó ń bẹ̀ yẹn tí ọba jáde ń bẹ̀rẹ̀ nàìjíríà ilẹ̀ yòó nàìjíríà ó ti pín nàìjíríà ó ti pín kí lẹ́ sọ yìí wọ́n á ti yarí gbogbo àwọn àgbààgbà owó ti yarí gbogbo àwọn àgbààgbà owó ti yarí ṣùgbọ́n torí pé àwọn ni wọ́n fi síbẹ̀ that is the reason why they keep quiet that is the reason why they did not make effort to bring him out That is the reason why they did not do anything about it. ṣùgbọ́n torí pé àwọn ni wọ́n fi síbẹ̀ they have nothing to do wọ́n kàn ṣáàdùn wọn gbọ́ lẹ́rọ wọ́n á make effort kankan àwa là ń dààmú àwa là ń sáré kiri àwa mẹ̀kúnnù àwa mẹ̀kúnnù ti ń jà fún àwa mẹ̀kúnnù tọrọ rẹ̀ tó jẹ́ pé ti ń ṣe tẹ́ wa lọ́rùn àwa là ń sáré kiri torí gbòó all these people all these big big big people there wọn à ràn wá wọn à dẹ̀ make any attempt lórí ọ̀rọ̀ rẹ̀ tí kì í bá ṣẹlẹ̀ Yorùbá ló fi Ìgbòho síbi tó wà ní tí kì í bá ṣàwọn náà fi bẹ̀rẹ̀ wàhálà Ìgbòho ti jáde bẹ̀ tani tani tani tani tani sọ̀rọ̀ tàjà jù kí là ń sọ yìí agbára ń bẹ ńlẹ̀ Yorùbá àwọn alágbára ń bẹ ńlẹ̀ Yorùbá àwọn táṣẹ ń bẹ lẹ́nu wọn ń bẹ ńlẹ̀ Yorùbá àwọn tó jẹ́ pé tí wọ́n bá sọ wọn bí ààrẹ dáa kó yí padà mẹ́lẹ̀ yorùbá ṣùgbọ́n ṣe rí wọn kan sọ nǹkan kan ṣe rí wọn kan sọ̀rọ̀ ṣe rí wọn kan wí nǹkan kan torí pé kì í torí pé kì í ṣe fúlàní ló fi gbòó síbẹ̀ ló jẹ́ kí wàhálà yẹn ní ọ̀jọ́ sí wàhálà kankan lórí Sunday Igboho kì í ṣe fúlàní ló sún àwọn ọba èèyàn wa nílẹ̀ yorùbá náà lọ sún yorùbá ló sún kì í ṣe fúlàní lọ́lọ́ lọ́lọ́ lọ́lọ́ ìfẹ́dílẹ́gbò yorùbá lọ́lọ́ ìfẹ́dílẹ́gbò yorùbá gbogbo tó ṣẹlẹ̀ sígbò pátá yorùbá àwọn yorùbá ló wà behind ẹ̀ kì í ṣe fúlàní a kàn ń rò pé fúlàní ni àwọn fúlàní náà mẹ́gbàá lọ́wọ́ wọ́n mú ẹgbàá yẹn lọ́wọ́ wọ́n wá fi lé àwọn àwọn àgbààgbà wa nílẹ̀ yorùbá wọ́n fi lé wọn lọ́wọ́ ọ̀yá ẹ̀lú. àwọn fúlàní náà ní ẹgbà lóòótọ́ o àwọn ni wọ́n ní ẹgbà ṣùgbọ́n kì í ṣe àwọn ni wọ́n fi ẹgbà yẹn lù wá ẹ má jẹ́ atanra wa àwọn ni wọ́n ní ẹgbà kì í ṣe àwọn ni wọ́n fi ẹgbà yẹn kì í ṣe àwọn náà fi lù wá o kì í ṣe àwọn náà ń ka ẹgbà yẹn bò wá o ẹgbà tí àwọn náà ní ẹgbà yẹn wọ́n wá fún ẹgbà yẹn wọ́n wá fi lé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ọyẹ ẹ máa kọ́bọ̀ wọn ẹ máa lù wọn ibi Ìgbòho wà lénìí kì í ṣe Fúlàní ló fi síbẹ̀ ẹ má tẹ má tanra ẹ má jẹ àtàrà wa jẹ mọ́ kì í ṣe Fúlàní ló fi síbẹ̀ bó ṣe lọ ìfẹ́ ìdílé rẹ̀ kì í ṣe Fúlàní ló ìfẹ́ ìdílé rẹ̀ Yorùbá ni Yorùbá ló fi síbi tó wà lénìí Yorùbá ló lọ ìfẹ́ ìdílé rẹ̀. tí ọba jẹ́ bẹ́ẹ̀ ni àlùtọ́ ti bọ́ọ̀sì nǹkan ó ti ṣẹlẹ̀ rẹ́rẹ́ ó ti rún tí gbogbo àwọn àgbààgbà wa bá yarí kí lẹ ṣe bọ́ máa ṣẹlẹ̀ tí gbogbo ọ̀rọ̀ náà tìǹbù bí táwọn náà yarí sáàrin lọ òun kálukú ó ti dúró lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n àwọn àgbààgbà wa wọ́n yarí inú òbí wọn ìtọ́sẹ̀lẹ̀ ọ̀gbà wọn nínú jẹ́ torí pé wọ́n láwọn ti kì nílọ̀ àwọn ti ní kó dúrọ̀pù self determination kò gbọ́rọ̀ ni wọ́n ní kò gbọ́rọ̀ ni àwọn ti ní kó drop self determination ṣùgbọ́n kò gbọ́rọ̀ torí pé kò gbọ́rọ̀ òun ni ìyàtọ̀ fi ń jẹ ọmọ adéyẹmọ yẹn o. torí pé kò gbọ́rọ̀ òun ni ìyà tí wọ́n fi ń jẹ ọmọ adéyẹmọ yẹn o. ìta sì mọ̀ ni pé látẹnu ọ̀gá wa kan orúkọ rẹ̀ ní Òṣùjí the man is a scholar only what existed before the amalgamation of 1914 were kingdoms and empires it was formerly a conglomeration of many scattered ethnic groups each occupying a geographical area with different historical background cultures and religion. èyí tó ti wà látẹ̀yìnwá nìyẹn. tí gbogbo nǹkan sì tùbà tó tùsẹ́ tí ò sí wàhálà tí ò sí dààmú. bí nǹkan ṣe wá wà nígbà wáṣẹ̀ tí ò sí wàhálà tí ò sí dààmú. nígbà tá a wá là ń lo federal system of government tí wàhálà wa wà tó báyìí tí dààmú wa wà tó báyìí kí ló wá burú nínú tá a bá bẹ̀rẹ̀ self determination pé kó ní kálukú tá a bá wà bá a ṣe wà lánàá tá a wà lánàá tí ò sí wàhálà tí ò sí dààmú kódà ara wíwà níwọ̀n Nàìjíríà ló bí wàhálà ọ̀rọ̀ ẹ̀sìn tí ń dá wàhálà alẹ̀ nílẹ̀ Yorùbá táwọn kan kó ẹ̀sìn ẹ̀sìn lákò tí ọ̀dà wọlé nú ẹ̀sìn tí wọ́n pe àwọn kan lólé mídíà tí wọ́n pe àwọn kan lólé mídíà so ilẹ̀ Yorùbá ló ń fìyà jẹ ọmọ ọmọ Adéyẹmọ o kì í ṣe kì í ṣe kì í ṣe Fúlàní o ilẹ̀ Yorùbá ló fọmọ Adéyẹmọ sínú àhámọ́ kì í ṣe Fúlàní kì í ṣe Fúlàní ìtara ẹni jẹni ẹ má jẹ́ àtún gbẹ̀sẹ̀ mẹ́sẹ̀ má ẹ má jẹ́ àparọ́ máwọn tí ó àwọn tí ẹ má jẹ́ àparọ́ máwọn mọ́. gbogbo àwọn àwọn àwọn àgbààgbà àwọn bàbá bàbá bàbá wa yìí tílẹ̀ Yorùbá bá ṣe tán lẹ́nu pé Ìgbòho ọgbọ́dọ̀ kú ò níbẹ̀ yẹn tí gbogbo ilẹ̀ Yorùbá bá ṣe tán lẹ́nu pé ọmọ Adéyẹmọ kò gbọ́dọ̀ súnmọ́ ẹ̀yẹ májú wàhálà ìkò ní súnmọ́ ẹ̀ wọ́n láì kò ní sọ ìwájú lójú ta ni. èèyàn kan bẹ lórílẹ̀ nílẹ̀ Yorùbá yìí tó jẹ́ pé kò gbọ́dọ̀ sọ fún talon àbí eh, ààrẹ eh, ilẹ̀ bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá yìí kódà wọ́n lé léèyàn márùn-ún tí wọ́n ń bẹ nílẹ̀ Yorùbá yìí tó jẹ́ pé wọ́n á gbọ́dọ̀ bá talon sọ̀rọ̀ kó sọ pé kò rí bẹ́ẹ̀ wọn àgbọ̀dọ̀ sọ fún talon pé talon ọmọ yẹn wọn náà sátìrí judgement ọmọ wa ni wọn kàn fẹ́ pa ni o bá wa dáàbò bò kọ ẹ̀ dẹ̀ bá wa kódà ẹ̀ tún bá wa secure ẹ̀ bá wa fún ní security láti kó nínú òlu yẹn kó lè máa lọ sí kọ́ńtì tí lọ ẹ̀ tún bá wa fi kọ́ ẹ̀ tún bá wa dọ́ọ̀bù security fún kí wọ́n tẹ̀lé lọ sílùú tí bá ń lọ tí wọ́n bá sọ bẹ́ẹ̀ fún tàlọ́n àwọn àgbààgbà kan bẹ́ẹ̀ lẹ Yorùbá lẹ́nìí tọ́jẹ́ pé tí wọ́n bá pàṣẹ bẹ́ẹ̀ fún tàlọ́hùn tàlọ́hùn tó bẹ́ẹ̀ kò yí àṣẹ wọn padà kí lẹ́ ń sọ yìí aláwọn àgbààgbà táṣẹ ń bẹ lẹ́nu wọn nílẹ̀ Yorùbá yìí a ní wọn a ní wọn ṣùgbọ́n wọ́n ti pè gbòó wọ́n ti sọ wọn pé just drop that self determination we don't want it we want one Nigeria one Nigeria ò sì pé àwa ọmọ adéyẹnà mọ náà mọ̀ pé kò pè wá ṣùgbọ́n àwọn àgbààgbà yìí abẹ́ wọn nàìjíríà ni wọ́n ti ń survive kí la wáá fẹ́ ṣe ọba aránni níṣẹ́ odò ọba kan odò ọba odò ọba òun rèé kò ṣe é rọ́ọ̀lù odò ọba níwò ṣé mà pé <laughs> ìwò olódò ọba odò ọba ń bẹ níwò ẹni tí ọba mọ̀ odò ọba rèé nílùú Ìwó kò ṣe é rọ́ọ̀lù iṣẹ́ tó bá rán wa rè lé iṣẹ́ tó lùwò rán wa rè kò ṣeé má jẹ́ olúwo rán wa léṣẹ́ odò ọba rè lókun yìí odò ọba ò ṣeé rọ́lù iṣẹ́ ọba ò ṣeé má jẹ́ kí la fẹ́ ṣe ọba adéyẹmọ ọba ẹsẹ ti mẹ̀kúnnù àwọn tí àwọn tí wọ́n sì lẹ́nu lélẹ́yìí àwọn ni wọ́n ń sọ fún ọ pé kó lọ drop self determination kí ló fẹ́ ṣe ọ wá jókòó ó ronú tọ́lọ́n fún ní làákàyè ọlọ́n fún ní wisdom ó ronú pé eléwo ló máa pè mí nínú iṣẹ́ ọba àti iṣẹ́ mẹ̀kúnnù àti tí mẹ̀kúnnù ń béèrè nínú iṣẹ́ tí ọba nínú iṣẹ́ tó bá rán mi àti ẹ̀tọ́ mẹ̀kúnnù èwo ló pè mí ń bẹ̀ ọmọ má jókòó ó ṣe fíkírù ó ronú lórí ẹ̀ ó wá rí i pé kó o ń jíṣẹ́ mẹ̀kúnnù kó o ń ṣe tí mẹ̀kúnnù ń fẹ́ òun lọ máa fóun ní orí pa rere ló sì máa kọ ìtàn rere fóun ló sì máa jẹ́ iṣẹ́ rere tó ga yàtà tó ga jùlọ fóun ọmọ adéyẹmọ wa sọ pé ẹ̀yin jẹ́ ọba ayé ni ẹ̀yin lágbára láyé ni ọlọ́run ọba nìkan lọ́ba ọba tó ju gbogbo ohun tí ń jọba ayé lọ ọlọ́run ọba nìkan òun lọ́ba tó lágbára tó gbogbo ohun tó lágbára láyé lọ mo ṣetán láti fi ẹ̀mí mi lélẹ̀ fún gbogbo ẹni tí à jẹ nílẹ̀ yorùbá that is self determination yẹn o that is self determination yẹn o ntọ́ máa dí yẹn mọ́ ntọ́ ntọ́ nílérò gbà nìyẹn o ó ti sẹ́rọ máìdí ẹ̀ lórí pé gbogbo omi tó bá fẹ́ já sí ni kọ́rọ̀ wọn já sí ẹni ọ̀bá sẹ́rọ máìdí rẹ̀ lórí gbogbo tó bá fẹ́ já sí kọ́rọ̀ wọn já sí kò ní máa ṣe gbogbo tí ń ṣe yẹn ẹni ó kọ́lé ńláńlá tó tó yẹn ẹni ó ní ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì tó tó yẹn ẹni tó ní tọ́lọ́mọ nílùú òyìnbó tó lẹ́bí nílùú òyìnbó tó wá dúró lórí ìgbé ayé gbádùn àwọn mẹ̀kọ́nà tí ò tiẹ̀ mọ̀ràn wọn tí ò tiẹ̀ mọ̀ wọ́n rí ṣùgbọ́n sọ́mọ̀ pé wọ́n ń dààmú ìyà ń jẹ wọ́n. ṣùgbọ́n ó rí i pé eléyìí ló lóore fún un ó rí i pé òun ló lóore fún un ó tún wá lọ wo pé ọlọ́run sọ̀rọ̀ kan nínú àlùkùránì òní plan four ní sọ́tù nìsáì ní crown four verse one forty eight ọlọ́run sọ níbẹ̀ wípé láyù híbù lọ́hùn láyù híbù láhùn ní járàbí súnwòye mìíràn lẹ́kọ́ọ̀lì ìlà mọ̀nsúlìmà wàkánà láhùn sẹ̀mí àmì àlìmà crown four verse one forty eight ẹjẹ́ á ká lọ ìtumọ̀ rẹ̀ ní Yorùbá tàbí ní English ọlọ́run sọ bẹ̀rẹ̀ pé ọlọ́run ní ohun ọ̀fẹ́ràn ariwo bú àwọn èèyàn àfi ariwo tí ẹ tán ṣàbòsí fún bá ń pa ọlọ́run ní ohun ọ̀fẹ́ràn káwọn èèyàn máa pariwo bú dí òun lọ́wọ́ àfi ariwo àwọn wo ariwo àwọn kan ni wọ́n gbọ́dọ̀ pariwo sí òun létí àwọn wo náà ni òun náà ni àwọn tí wọ́n bá ṣe àbòsí fún àwa less privilege báyìí àti gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ń pariwo tí wọ́n ń sọ̀rọ̀ sókè. ayé àlùkùránì yìí lọ́jọ́ káwa náà mọ ló fún wa ní àǹfààní àti máa sọ ogun tá à ń sọ yìí tí àbá sírú ayé àlùkùránì báyìí ni a ní lè máa sọ ogun tá à ń sọ yìí òun ló fún wa láǹfààní rẹ̀ láyé ìbú lọ́hùn ìjà arabi sun ìmìnà lẹ́kọ́ ó ní ìlà màsúlímà wàkánù lọ́hùn sẹ̀mí àní àlìmọ́ ọlọ́run ní mi fẹ́ràn ariwo bú àwọn èèyàn nínú ohun wọn àyàfi àwọn tí wọ́n bá ṣàbòsí fún nìkan ní ká pariwo sókè kí wọ́n speak louder kí wọ́n sọ̀rọ̀ sókè ẹni ẹ bá ṣàbòsí fún ní láti sọ̀rọ̀ sókè tó sọ̀rọ̀ sókè ayé àlùkù yá nìyí ó ní ọmọ adéyẹmọ lọ́gbọ́yé tó fi ń sọ̀rọ̀ sókè tó fi ń gbẹnu mẹ̀kúnnù sọ̀rọ̀. torí pé o wàkánà láwù sẹ̀mí àni àlìmọ̀ ọlọ́run ọba o ọba tí máa gbọ́ ohun tẹ̀dá bá ń sọ ni ó sì nímọ̀ ju gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ẹ̀ṣẹ̀dá lọ. so gbogbo àwọn tá à ń bára wa jà bàbá wa Gani Adams ẹ pé gbogbo àwọn èèyàn yín tí ń ṣépè kiri ayé èpè tẹ́ ń sẹ́ kiri ayé ò da nǹkan kan o kò lè túnlẹ̀ Yorùbá ṣe o ẹ tún fẹ́ fi da nǹkan rú ni o ẹ má tó ń dá ẹ dákun ẹ má dá ìfọ́ àti àwọn àtẹ́sán àwọn èèyàn kúrò lórí self determination lọ nǹkan mi. bàbá wa Gani Adams ẹ dákun ẹ pe àwọn ọmọlẹ́yìn yín a máa pẹ́ lérò lẹ́yìn kò dìgbà tẹ́ ẹ bá tó sọ àwa gan mọ̀ ẹ láwọn èèyàn lẹ́yìn àdìbọ́sẹ̀ ń jáde tó ń gbàpọ̀ jáde tó ń gbéwo jáde àwọn kódà àwọn àjẹ́ tó ń jáde níbi tẹ́ ẹlẹ́yìn lẹ́yìn ó ti yé gbogbo apẹ́ ẹlẹ́yìn lẹ́yìn àwọn àjẹ́ tó ń jáde nítorí Gani Adams ẹ dákun àwa bẹ̀yìn ẹ bá wa pé gbogbo àwọn àjẹ́ tí ń bẹ lẹ́yìn yín yẹn o ẹ bá wa bẹ gbogbo àwọn èèyàn yín kí wọ́n dákun kí wọ́n jẹ̀bù rẹ̀ kí wọ́n fọwọ́ wọ́nú. kí wọ́n fọwọ́ wọ́nú kí wọ́n sinmi èpè ṣiṣẹ́ ṣé ti ọmọ aráyé kí wọ́n sinmi èpè ṣiṣẹ́ sí etí ọmọ aráyé kí wọ́n sinmi èpè ṣiṣẹ́ nílẹ̀ Yorùbá eléyìí tí Aláàfin Awólẹ́ṣiṣẹ́ yíyún náà ti tó à ń jẹ̀kú ọ̀ràn kọ́tán a tún gbọ́wọ́ rẹ̀ sáwo èpè tí Aláàfin Awólẹ́ṣẹ́ àti ìrírẹ́ tán àyèmáyé àdúrà la ń ṣe lọ́sàn-án lóru lórí kọ́lọ́mbà wa ní gbogbo ìpè yẹn dànù àwọn kan tó wá ń gbé àfọ̀ṣẹ wọ́n tó ń gbé ìwo olúgbòhùn wọ́n tó fi ń ṣépè kí la fẹ́ gbà lórí eléyìí ọ̀ràn ọ̀ràn tí bàbá wa láàfin ọ̀lẹ̀ ti dá kalẹ̀ àti ìrítán ọ̀ràn yẹn àti ìrítán ọlọ́lọ́mọ yẹ màlúù tá a ti pa ọlọ́lọ́mọ yẹ àgbò tá a ti pa ọlọ́lọ́mọ yẹ ẹran tá a ti pa lórí káfíńrẹ́ ìpẹ́ bú yẹn dànù lórí ìran Yorùbá àti ìrírẹ́ tán o àti ìrírẹ́ tán a ti wà lórí ìbẹ́ lọ́run lọ́sàn-án lọ́run àti ìmọ̀ ṣe sàárà ìmọ̀ fi oríṣiríṣi màálù láti ṣe sàárà nílẹ̀ Yorùbá ti ṣe sàárà lórí rẹ̀ ẹnu ọgbẹ́ táwa gẹ́gẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí ọlọ́run ọmọ yẹn sàárà tá a ti ṣe tá a ti oríṣiríṣi a ti fẹ́ràn pupa ṣe sàárà a fẹ́ràn dúdú ṣe sàárà a ti ṣe sàárà wàhálà yàlùkùrù yá nìrèé alukuri alèrè dáàgbọ́dọ̀ mú dáàgbọ́dọ̀ àgbọ́dọ̀ àtisàmùtùbíláì mo fi ọlọ́run búra láwọn lọ́lọ́ ní nkíá títí wá nìyẹn káwá tó káàkiri nkíá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nílẹ̀ yorùbá láwọn sàárà ńláńlá tí wọ́n ń ṣe lórí pé irú ègbò burúkú wò rèé tó jẹ́ pé tí ìran yorùbá tó bá ti lọ síbi àṣeyọrí òun náà láàmú ọkọ̀yìn síra wa irú ègbò burúkú wò rèé tó bá yẹ gbá tá a bá ti lọ síbi tí ilẹ̀ Yorùbá tó bá ti ń lọ síbi ògo wọn náà ni wàhálà ọmọ ṣẹlẹ̀ láàmú bára wọn jà láàmú múra wọn lọ́tà ègún burúkú lélẹ́yìí bàbá bàbá dandan ẹ dákun ẹ má jẹ́ kí ìsàsí ẹ má jì ó mú yín. ẹ má jẹ́ sàsí ọgbọ́dọ̀ yín wọlé ẹ má jẹ́ òṣìṣẹ́ látọ̀dọ̀ yín distraction lélẹ́yìn náà. ẹlẹ́sẹ̀ wàhálà lórí ìran yorùbá accepted tẹ́ ẹ bá fẹ́ kí wàhálà yín ọyọ ẹ kúrò lórí lórí ìmọ̀ fún àwọn èèyàn lésì ọ̀rọ̀ tẹ́ ẹ bá fẹ́ kí wàhálà yín ọyọ ẹ kúrò lórí ìmọ̀ fún àwọn èèyàn lésì ọ̀rọ̀ bàbá Gani Adams tẹ́ ẹ bá fẹ́ kí wàhálà yín ọyọ lóòótọ́ lẹ́ ń ṣe wàhálà lórí ìran yorùbá ẹ ń dààmú lórí ìran yorùbá accepted àwọn ò lè dààmú lórí ìran yorùbá àtìlẹ́yìn sí wàhálà lórí ìran yorùbá ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹ́ kí wàhálà àti ìdààmú yín ọyọ lórí ìran yorùbá bàbá wa Gani ẹ lọ jáwọ́ nínú gbogbo àǹsẹ́pẹ̀ kiri ayé ẹ lọ kí ẹ lọ wọ́ọ̀nù àwọn ọmọ yín lórí àǹsẹ́pẹ̀ kiri ayé kí wọ́n jáwọ́ lórí wórówóró yẹn. tẹ́ ẹ bá fẹ́ kí ilẹ̀ yorùbá kó kókó gúnlẹ̀ sí èbúté ayọ̀ èpè tí aláàfin ó lẹ̀ sí lọ́jọ́ kìíní àná à ń blé mọ́ wọn lé wọn lórí ṣé ẹ jẹ́ báwọn èèyàn kan èèyàn mélòó ló ń yin Aláàfin Awólẹ̀ èèyàn mélòó ló ń kí lórí èpè tọ́sẹ́ àwọn ọmọdé ọmọ wa tí wọ́n bá tó bá èpè yẹn lẹ̀ ṣé ẹ jẹ́ bí wọ́n máa yin Aláàfin Awólẹ̀ ni èèyàn ṣe ó gégùn ó ṣe èpè ńláńlá tó bá yẹn lórí ìran Yorùbá ta ni ọmọ yẹn ta ló máa di èpè ọ lẹ́yìn náà tún wá fẹ́ ra wọlé báyìí èpè yẹn lẹ́yìn náà tún wá ra wọlé báyìí èpè tí bẹ́lẹ̀ ò tí ì kúrò tán ẹ tó ti ń sẹ́mi ilé. ẹ tó ti ń sẹ́mi ilé. bàbá èmi ń rọ ẹni o mo ń bẹ́ ẹni. tẹ́ ẹ̀ bá fi kẹ́ tẹ́ ẹ̀ bá fẹ́ kí iṣẹ́ ẹyin ọjà sásán àfi kẹ́ ẹ kúrò lórí gbogbo wóróworó tí àwọn ọmọ yín ń ṣe kẹ́ ẹ sọ fún ọkàn jáwọ́ kúrò ń tẹ́ ẹ̀ bá fi kẹ́ iṣẹ́ ẹyin ọjà sásán bá fẹ́ kéde iṣẹ́ gbogbo sẹ́tẹ̀ ẹlẹ́sẹ̀ lórí ilẹ̀ Yorùbá torí kò ní í dáa kéèyàn ó fojú ọwọ́ ṣiṣẹ́ kó wá fi ẹ̀yìn ọwọ́ dànù kò ní í dáa kò ní í dáa ẹ̀ló ẹ̀ló kò ní í dáa kéèyàn ó fojú ọwọ́ ṣiṣẹ́ ẹ ti ń fojú ọwọ́ ṣiṣẹ́ ẹ ti ń fojú ọwọ́ ṣiṣẹ́ Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ ọwọ́ dànù lẹ́yìn eléyìí mo wá bọ́ sórí àwọn tí wọ́n máa ń bú àwọn àgbààgbà pẹ̀lú orúkọ wọn ẹ dákun ẹ jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o lórí ìmọ̀ bú àwọn àgbààgbà gbo látòrí èmi tí mò ń sọ̀rọ̀ yìí tó yìí lórí ẹnì kọ̀ọ̀kan wa tó yìí lórí gbogbo àwọn táwa lórí social media torí pé wàhálà pé à ń fọlọ́pàá múra ẹni à ń gbé ẹni lọ kóòtù lórí ìmọ̀ abúlé ẹni náà lọ́dẹ gbogbo wa láì lé o lórí social media o lágbàáyà fẹ́ boko mi jẹ́ tàbẹ̀dù fẹ́ boko mi jẹ́ gbogbo ohun tó dé wà láì lélẹ̀ o. ẹjẹ́ aṣọ́ra o ẹjẹ́ aṣọ́ra lórí ìmọ̀ ìmọ̀ ìmọ̀ fẹ́nu àbùkù ká ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí social media ẹ dákun ẹjẹ́ wà very very careful gbogbo ohun tá a bá mọ̀ pé ó lè ó lè mú. ó lè ba lè ó lè bà ẹnìkan jẹ́ ẹjẹ́ gbogbo ohun tó bá lè mú ká máa fọlọ́pàá múra ẹni ẹ dákun ẹjẹ́ ẹjẹ́ aṣọra lórí gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá fẹ́ràn bá dá sí pẹ̀lẹ́ ńlá kọ́ lábò ẹ dákun ẹjẹ́ àmọ́ bá sì máa wọn o ẹjẹ́ gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tí wọn bá bá wa dá sí ọ̀rọ̀ ọ̀rọ̀ mo wà lórí program ẹ pè mí padà gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tí wọn bá dá sí self determination èèyàn kan ní lànà ìgbà ẹsẹ̀ ní ìtọ́ tán bá dá sí ẹjẹ́ àfihàn lẹ̀ o káwọn máa bá ìgbìyànjú wa lọ iṣẹ́ tí Ọlọ́run ọba bá rán oníkálukú kò ní mọ̀ṣáláì jẹ́ àwọn lẹ́díkẹ́ẹ̀kú nìyẹn a dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n bá wa dá sí lórí bóun náà ṣe máa jáde tó ní kálukú sáré kiri lọ́jọ́ kìíní àná àdúrà tánlé aládùá àdúrà tánlé aládùá oníkálukú lọ́mọ wàhálà tó ṣe lórí pé bóun ní lẹ́díkẹ́ àti gbogbo àwọn èèyàn méjèèjì láyòókù ó ṣe jáde lákàtà DSS ó níye wàhálà tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá sí i níbi tá a ti ṣe wàhálà kiri a sì tún ráwọn kan ilẹ̀ Yorùbá tán fọwọ́ lé rán tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń gàn wá pé àwọn náà máa wàhálà tán kóra wọn sí àwọn náà máa dààmú tán lọ kóra wọn sí tí wọ́n ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ táwọn bá wa dá sí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n lèlè ń kọ́ sọ̀mọ yẹn ò jáde bí wọ́n jáde wọ́n jáde ìdánwò náà ṣe wọ́n lè borí ìdánwò. ẹni o borí ìdánwò dandan ní káàkiri àyìmọye èèyàn òun ló bá ìdánwò lọ àyìmọye ọgọ́rùn èèyàn lọ́lọ́run tó sì bá ìdánwò náà lọ ṣùgbọ́n adúpẹ́ adúpẹ́ gbogbo àwọn tí wọ́n lọ tí wọ́n ṣèdánwò náà méjì péré ló ìdánwò náà lọ́nà wọn kọ́lọ́ wọn sì bá wa kẹ́ wọn wa gẹ̀ wọn. kọ́lọ́ wa mú ìpẹ́ burúkú kọ́lọ́ bá torí wọn àti ẹ̀dí ìsìn wọn àdílé sọ kọ́lọ́ mú ìpẹ́ burúkú lójú wọn. gbogbo ọ̀nà tí wọ́n ń gbà ṣiṣẹ́ níwájú ọlọ́run kọ́lọ́ ń dá wọn kó mójú kúrò fún wọn. àwọn tó wá páàsì ìdánwò tọ́lọ́ dánwò tó sì páàsì. a dúpẹ́ o tọ́lọ́ ò fi ọ̀rọ̀ wọn tí ò fi tì wá lójú kò fi ọ̀rọ̀ wọn kò fi sọ wá lẹ́nu àṣàdúà àdúà wá dẹ̀ gbà lórí wọn ọba tó wá gbàdúrà wa lórí àwọn yẹn ẹyọ kan tó kù tó ju gba èèyàn lọ èèyàn kan tó ju tó kù tó ju ẹgbẹ̀rún èèyàn lọ kọ́lọ́ dàpọ̀ bá wa mú kúrò nínú gbèkùn tó wà pẹ̀lú òògùn ọlọ́run láìpẹ́ yóò kú òmẹ́ èèyàn kan tó kù tó ju gba ó ju ẹgbẹ̀rún èèyàn lọ. èyí ẹyọ kan ṣoṣo tó fẹ́ràn mẹ̀kúnnù kì í fẹ́ kí ìyà ó jẹ mẹ̀kúnnù èèyàn kan ṣoṣo tó ju ẹgbẹ̀rún èèyàn lọ òun náà ni ọmọ adéyẹmọ. kọ́lọ́ńdà kan ipò tọ́wọ́ ọ̀tẹ́ lọ́rùn kò dẹ̀ tí àwa náà lọ́rùn àfidédé àsìkò yìí bẹ́ lọ́rùn afọlá àwọn ọmọ kéékèèké náà tí máa dẹ́sẹ̀ àfi bẹ́ lọ́rùn bá a ṣe bẹ́ lọ́rùn lórí àwọn lèlíkèlélẹ́yìí tọ́lọ́ wọn fi gbàdúrà wa mùsùlùmí bẹ lọ́n lórí wọn kìrìsìtánì bẹ lọ́n lórí wọn ọlọ́run náà gbàdúrà wa lórí wọn ọba tó wá gbàdúrà wa lórí àwọn ẹlẹ́dìkẹ́ àǹkó olóyè Sunday Igboho náà tó náà wàá tún sẹ́kù ó nìkan ló kù àdúrà wa tó gbà lórí àwọn méjèèjì lálẹ́ ọlọ́dà kó bá wa gbàdúrà wa bẹ́ẹ̀ lórí olóyè Sunday Igboho Masha Allah la quwwata illa billah Masha Allah la quwwata illa billah masha allah la kú wọ́tà yìí làbìlà gbogbo ẹ̀yin àwa gbogbo àwa ilẹ̀ yorùbá ẹ̀jẹ̀ àṣírà alọ́kan òsì tá a fẹ́ gbàgbọ́ ọmọ mi ìmọ̀ bá rẹ̀ níjà o òsì tá a fẹ́ gbà náà ọmọ bá rẹ̀ níjà o tá a bá ṣẹra wa ẹ̀jẹ̀ ká yẹnjú ẹ̀ kọ́tà á máa ṣẹra wa á máa ṣẹra wa á máa gúnra wa a máa tẹra wa mọ́lẹ̀ ká yanjú rẹ̀ kọ́ tán ká lè bá a jà mí tá a bá yanjú rẹ̀ kọ́ báwo la ti fẹ́ jà mí ó fà àsìkò yìí bẹ aláàjì wa Yusuf Adépọ̀jù Akadib kan dákun mo bẹ̀ wọ́n ni kí wọ́n dákun kí wọ́n já mi lórí kéèsì tí mọ́dẹ̀ fàsìkò yìí rọ bàbá wa mòdìrú mọ́díkàs àṣẹ wa Abib Adam àlè lọ́rìí káwọn kí wọ́n dákun kọ́ lọ jẹ́ kí àgbà wọn kalẹ̀ káwọn náà dákun kí wọ́n bá wa fi àgbà tó ti ń bẹ ńlẹ̀ yìí àní ìdì ìjà àní ìdì ọ̀tá ọ̀tá ilé ìta abára wa ṣe ti tó ọ̀tá ilé ìta àti bára wa ṣe ó ti tó gbogbo àwọn tó bá wá ń kóná kí náà ọ̀tá náà máa kó sí ẹ má jẹ́ ajá wọn lóhùn àwọn kan ń bẹ lábẹ́rún tí wọ́n ń kóná inú akí wàhálà yẹn máa pọ̀ sí o àwọn kan ń bẹ nítòrọ̀ tí wọ́n ń dáná ogun yẹn kọ́ máa pọ̀ sílẹ̀ láàrin ìran Yorùbá o ṣebí tíà kan ni rí tí wọ́n kọ́ tí wọ́n lọ di tíà lórí pé kẹ́nu Yorùbá ọmọ kò sẹ́yìn ò rí tíà yẹn àwọn kan lọ di tíà lórí kẹ́nu Yorùbá ọmọ kò ẹ̀dá ṣé tíà yóò ti wá máa ṣe lórí gbogbo ìran Yorùbá báyìí ṣé tíà yóò ti máa ṣe lórí ààrẹ Gani Adams báyìí ṣé ò ti máa ṣe lórí ìyẹn tí o ti máa ń ṣe lórí gbogbo àwọn gbogbo gbogbo àwa tá à ń bára wa jà tí ò ti máa ń ṣe lórí wa báyìí nígbà táwọn kan lọ di tíà kẹnu Yorùbá ọmọ bá a kò ṣé tí ààyè ò ti wá máa ṣiṣẹ́ báyìí tá a bá fẹ́ kó ṣiṣẹ́ tá a bá fẹ́ kí tíà tí wọ́n lọ dì tí wọ́n lọ kàn mọ́gí lórí ìran Yorùbá pé kẹnu Yorùbá ò ní kó láéláé wọ́n ń sà ní sísà wọ́n ń dì ní tíà wọ́n ń fẹ́ ní fífẹ́ tí ò ti wá máa ṣiṣẹ́ lé wa lórí báyìí tá a bá fẹ́ kó ṣiṣẹ́ tá a fẹ́ pa ìmúrun àfi kẹ́lẹ́ kọ̀ọ̀kan wa ká lọ gbé ìbínú mi ká síra wa lọ́kan ká ríra wa gẹ́gẹ́ bí ọmọ ìyá ọlọ́run ní dá wa dá bùkátà wa ọlọ́run sì ní fi wá sílẹ̀ ọlọ́run bá bẹ́ẹ̀ bá wa gbé bùkátà náà yóò mú wa dé bùtí ògo yóò sì gba self determination náà ọlọ́run gbà fún wa yóò jẹ́ ká láṣeyọrí á ṣàṣeyọrí á ní gbogbo àdúrà tá à ń ṣe lórí ọmọ adéyẹmọ ọlọ́run àgbà wa gbà á gbogbo àdúrà tá à ń ṣe lórí ara wa ọlọ́run dákun bá wa gbà á gbogbo àdúrà tá à ń ṣe lórí ìran wa ọlọ́run dákun bá wa gbà á àdúrà táwa náà wá ṣe lórí ara wa ọlọ́run dákun bá wa gbà á ọlọ́run mọ̀tò dáwà dákun káàtà wa o mọ̀tò wà lẹ̀ fàyè mu mọ̀tò wà lẹ̀ bọ́tà mu gbogbo ègbè tán wá ṣẹ́ lórí ọmọ ìyè dára ọlọ́run dákun má mu má mu gbogbo èrò aburú lórí ìyè dára ọlọ́run má mu ọlọ́run bàbá ga Gani Adams àwọn náà ò ní ṣubú láéláé ẹ̀ ní ṣubú láéláé ẹ̀ ní láéláé gbogbo èpè tán wá sẹ́ lórí náà ọlọ́run jẹ́ kó mú ọlọ́run jẹ́ kó mú ọlọ́run máa bá wa gbé yóò máa bá wa gbéga yóò máa bá wa ṣe dáadáa fún yóò máa rí ṣe láyé kò ní kò ẹ ní ṣiṣẹ́ o ẹ ní jábọ́ o ẹ ní ṣubú ara ẹ ní ṣubú ẹ̀mí ọlọ́wọ́ bá wa ṣe dáadáa fún yín ẹ jẹ́ ẹ dàpọ̀ ẹ jẹ́ àṣírà wa lọ́kàn o àwa àlùsù náà àtàlùsù fi ẹ jẹ́ àṣírà wa lọ́kàn o. ìntàwà mólídì làwa là ń ṣe ẹ̀yin lẹ́ẹ̀sẹ̀ mólídì ẹ sì fà wálẹ̀ lórí mólídì wa kí ló dé tẹ́ ẹ ní ìdájí bá wájà oníkálukú òdùn olórí mọ́sí àbò ẹ̀ ni oníkálukú ló ní mọ́sí àbí eléyìí tẹ́yìn faramá ẹ lórí rẹ̀ eléyìí táwa náà faramá ẹ fi lórí ẹ̀ kí wàá lọ fẹ́ máa jà lórí ìrìn kí ló fẹ́ máa jà ẹ sáfẹ́ sọ ẹ sáfẹ́ dalẹ̀ yorùbá rú ọlọ́run ní gbà fún gbogbo ẹni tẹ́ fẹ́ dalẹ̀ yorùbá rú ọlọ́run ní gbà fún yín kò ní gbà fún yín yóò sì dúró tẹnì kọ̀ọ̀kan wa àdúrà wọ́n gbà o ọba tí ń darí afẹ́fẹ́ sàtíyà tó ń darí afẹ́fẹ́ kó darí ọ̀rọ̀ wa síbi tó rọrùn o ọba tí ń darí afẹ́fẹ́ ọba tí ń darí afẹ́fẹ́ sátìyà tí ń darí afẹ́fẹ́ kó darí ọ̀rọ̀ wa síbi tó rọrùn o ọba tí ń darí afẹ́fẹ́ subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu ala al-mursalina walhamdulillahi rabbil alamin ma assalam á nípàdé ayọ̀.